أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run pé a tó lè péjọ ní àsìkò yìí kọ́lọ́nkọ́ gba ní bàdáre fún wa ọlá ti tóbi ọlọ́run ọláàánú rẹ̀ àtọrọ ẹ̀kẹ́ àti gẹ̀ fún àníwọ̀ Muhammad kí ọlọ́run akẹ́ọ̀kẹ́ kí ọ̀gẹ́ àtàwọn alẹ́ rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀yẹ tó jẹ́rọ Islam tí ó jẹ́ ọgbọ́ èdè kọ́lọ̀ jẹ́ èmi àti ọjọ́ wà nínú wọn. ibi tí a ti bẹ̀rẹ̀ lánàá ó náà ni agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹrìnlá lórí ọ̀rọ̀ tá ń sọ nípa ìṣesí ọkùn nípa wa iyyaka nasta'in wọn nìkan náà láti máa wá ìrànlọ́wọ́ rẹ̀ ẹ̀jẹ̀ tá a jẹ́ fọ́lọ́run ọ̀n fẹ́ lọ́dọ̀ wa pé kí àwọn ọkàn wa kọ́ máa ṣe àwọn ọṣẹ́ kan tọ́jẹ́ pé kíláàsì ni yóò jẹ́ kí ìbáadà wọ́n ó nítumọ̀ kó pé kọ́jẹ́ ti òdodo agbárin ẹlẹ́ẹ̀kẹrìnlá táwa fi sọ́nù iṣẹ́ ọkàn òun náà ni manzilatul muraqaba kí ọkàn wà ló lórí ipò pé ọ ń sọ ọlọ́run ọba nísọ wípé ọlọ́run ọba àlekè ọlá oríhun ọmọ ogun tó ń ṣe àti mú ẹ̀rí wá lórí eléyìí àti ọ̀rọ̀ àwọn onímọ̀ àti àdìsí anábìwọ̀ sallallahu alaihi wasallam ìpẹ́ntí bá ń sọ ọlọ́run bó ṣe ọlọ́wọ́ bá ọla ọlá yóò di gbogbo oríkèríkè ara rẹ̀ ti fi ń ṣiṣẹ́ ìyẹn ni pé kò ní ṣe kínní kan àtúkọ́jẹ́ ti ọlọ́run bẹ́ẹ̀ náà ni a ti mú ókọ ọlọ́run tọ́jẹ mọ́ mọ̀rọ̀ kábàyà àti mú wá ni tó ó ń de gbogbo nǹkan mọ́lẹ̀ ó sì nímọ̀ sí ó sì ń sọ wá ń sọ ti ìdáàbòbò alhafin ó ń sọ wá ń sọ tó nímọ̀ sí gbogbo ohun tá ń ṣe ọgbà gbogbo ohun bẹ́ẹ̀ náà sì ni ó rìnà rí gbogbo iṣẹ́ wa lẹ́yìn ilé ìláwà lọ síbi ipò tí ń bẹ fún mọ̀rọ̀ kábà yìí a sì sọ pé ipò mẹ́ta ni ìpele mẹ́ta ni muraqaba tá a fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ muraqabatul haqqi ta'ala fi sẹ́ẹ̀rì ilayhi àwa gángan fúnra wa a ma sọ ọlọ́wọ́n ọba òdodo lórí àlámọ̀rí ìrìn táàrin lọ rẹ̀ iṣẹ́ tàǹtí tá fi ń wá ojú rẹ̀ a ma sọ òfin a ti máa tẹ́ǹpẹ̀lẹ́ máa àti mú ẹ̀rí wá lórí eléyìí ipe adùn tí ń bẹ́ǹbì ìgbàgbọ́ èyí ò lè sí rí àyàfi tó bá ń sọ ìwọ ọlọ́run fún ọlọ́run tó sì ń dúnrín mọ́ gbogbo gbà òjíṣẹ́ ọlọ́run sallallahu al-Abbas lọ́dọ̀ Abdulmuttalib ó ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé dáàkọ̀ ta'ama al-iman man radiya billahi rabban wa bil islami dinan wa bi muhammadin sallallahu alaihi wasallam rasula ta ni ọ̀tọ̀ adùn tí ń bẹ ń náà lẹ́ bá jẹ́ pé ọyọ́nú sí pé ọlọ́run ọba ó náà ní olùtọ́jú òun islam ni ẹ̀sìn ohun àdúgbò muhammad sallallahu alaihi wasallam oní àti ní òjíṣẹ́ ẹ̀hún ní ẹgbẹ́ ẹ̀ńtẹ́ bá ń tẹ́ ń pẹlẹ́ mọ́tọ́lọ́n dáadáa o náà ni ọ̀tọ̀ tí ń iman iná ni ọ̀tọ̀ wù. láìsí dáadáa kò lè rí adùn yẹn tí rí adùn Islam sọ pé kó yẹ ara rẹ̀ wò kò tí ìdúnnú mọ́ tọ́lọ́n dáadáa náà ni òkèrí àdúyẹ eléyìí náà lọ ń bi ọ̀rọ̀ ìmáàmù Ṣáfì tọ́sọ lórí ọ̀rọ̀ ọmọ ìpè rọ̀bìnà bìkísì mọ́tìlì jábà rìfínà rọ̀bìnà bìkísì mọ́tìlì jábà rìfínà lànà ìlìmú wálìlì jùhà nímàlú àwáyọ́nù sí ìpín tọ́lọ́wọ́ bá ní kí ọlá tó pín fún wa ìpínwò lọ́lọ́ ń pé fún wa lànà ìlmù wálìlì jùhà ní máa lú ìmá ń bẹ fún àwa tọ́fọ̀kan wa balẹ̀ pẹ́tọ́ lọ́n là ń ṣe àdúsí wà mẹ́ àwọn aláìmọ̀kan ọlọ́run tó wó fún wọn rẹpẹtẹ billions of naira trillions of naira even bọ̀jẹ́ dollars àti rẹ̀ tó dé billions of dollars o àbọ́sí wà ní tó ń tí kó ti jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ní owó rẹpẹtẹ adùn táwọn àrí lára ìmọ̀ lára àgbàgbọ́ òdodo àti ìmọ̀ta ní pẹ̀lú ọlọ́run ọkọjá gbogbo tí wọ́n níyẹn bẹ́ẹ̀ náà ni ìfọ̀kànbalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run tí ò ṣe fowó rà ìpele àkọ́kọ́ nìyẹn èyàn máa sọ ọlọ́run ọba àlekè ọlá yọ́ máa sọ àti ọlọ́run nípa akọ́ máa tẹ̀lé ní gbogbo ìgbésẹ̀ rẹ̀ tí ó fi rí adùn sí bẹ́ẹ̀bí iman mùrọ́kàbà ẹlẹ́ẹ̀kejì oná ni mùrọ́kàbà ti nẹ́tọ́rì hàkì ilé wọn náà ma sọ wípé ọmọ sàkíyèsí pé ọlọ́run bá àlekè ọlá ń sọ̀wọ́ náà ń wù ọ́ ń rí gbogbo tó ń ṣe kíláàmì pé ọ wà fi pé dúó lórí pé ń rí ọ oná ni bẹ̀rọ fúdèlì àárọ̀dọ̀ kọ́ ọmọ tàkùtọ̀ ìnìtumọ̀ wọn náà gbà yìí sí ọ̀nà ọba ó ń rí ọ gbogbo rẹ̀ ò ní tako fi ọlọ́run nígbà kankan tó ọba ti wá tako fi ọlọ́run yẹn síláàmì pé ọ̀tako bèlè ọmọ bí ti àtakò lórí ẹ̀sìn tọlọ́run bẹ́ẹ̀ náà ni ń bẹ fún àwọn òmùgọ̀ tí tako tọlọ́run kò ní máa ìyẹn láti mọ̀ yí pé ọgbà ìpé ọlọ́run ọba àlejò ọlá ọ ń sọ lórí gbogbo ohun tó ń ṣe iná la sọ yí pé ẹni tó bá là kó ń bí eléyìí iná ni ọ lọ bọ́ lọ́njọ́ bí alìkìyàmà ìlà mani akálà àbí kọlìbí ìsẹ̀lì ọjọ́ kan bọ̀ ìjọ àjínde ọjọ́ tó sì pé láyá ń bá ọmọ ló ń wà láàbánú dúkìá rẹpẹtẹ tó rí ó ní àtàwọn ọmọ tó ṣe é ti yànà tó ní kò ní sàǹfà ní kankan àwọn tí ń jẹ nàìjíríà ìgbà míì wọ́n kó kóra wọn sínú fọ́tò kan náà ó kó wọn sórí ìwé ìròyìn Gọvanọ stéètì báyìí gọ́vnà stéètì báyìí mínísítà stéètì báyìí mínísítà stéètì yàwó mọ́lá gbogbo ẹ̀yẹ tẹ́ǹsí fúnra kò ní kankan gbogbo ní àwọn tẹ́ mọ́ra gbajúmọ̀ tẹ́ ní ní kankan ìlà mani àtàláhà bí kọlìbí sẹ́lì àfẹ́n tó bá dé ọ̀dọ̀ ọlọ́run pẹ̀lú ọkàn tọ́lá fún bí gbogbo aburú gbogbo ìtakùtọ̀ ọlọ́run ibẹ̀ láti wá ṣe ìbéèrè ipé bóò ni ẹrú ó ṣe gbé ìtakùtì ọlọ́run bóò ni ó ṣe gbé jùlẹ̀ Ibn Qayyim rahimahullah ó ní ìtakùtọ̀ lọ́run ìrìn nírọ̀rùn nírọ̀rùn láàrin àwọn èèyàn ni bẹ́jẹ̀ ti mọ́ rìn ní ara tí ìkọsẹ̀ rárá àwọn èèyàn kan ní ọjọ́ ẹni ọlà nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìtakùtọ̀ lọ́run ti ń lọ láàrin àwọn èèyàn yẹn oríṣi mẹ́ta ni alákọ̀ọ́kọ́ ń allafi yusammiha arbabuha qawati'a aqliya ìmá tí a tako ókọ ọlọ́run àti àwọn àròyìn rẹ̀ pẹ̀lú àwọn ìròyìn kan ń rú sókè lórí ẹ̀ àtọ̀rọ̀ ọkọ̀ lórí ẹ̀ lánàá àìsímú ẹ̀rí wá lórí Qur'an tako kò ní mọ̀rọ̀ kábà irú ẹni bí ọ̀gbà tí ọlọ́run bá lè ọlá ọ ń sọ ó sì mọ gbogbo tó ń ṣe ìrìn ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ náà la dé lánàá al-i'tiradu ala shar'ihi ìmá tako òfin ọlọ́run tó gbé kalẹ̀ ṣẹ̀ríà rẹ̀ àtàfẹ́ rẹ̀ tó gbé kalẹ̀ àwọn ní àwọn tí ń tako ìyẹn àwọn ìtakùtọ̀ lọ́hùn ó pín sọ́nà mẹ́ta aṣọ kìíní aṣọ kejì lábẹ́ kejì ohun lórí sí èèyàn mẹ́ta tó wá wà tí wọ́n fi ń ta àkùtọ̀ lọ́hùn ìran àkọ́kọ́ al wa aqiddatihim àwọn tó fẹ́ nǹkan mí ọlọ́ọ̀bá àlejò ọlọ́sọ pé haram àwọn sọ pé kò sí haram kankan bẹ́ẹ̀ kò sí ìwọ̀ kankan bẹ́ẹ̀ ẹ̀yìn àbáàlẹ̀ kan sọ yẹn nǹkan sọ halali ni ìyún gan làwọn ti pé haram ni mú ìtọ́jà ẹ̀sìn ni èyí tí sẹ̀rí àwọ̀fẹ́ tọ́káńtò ẹ̀ pé àǹfààní rẹ̀ ò wúlò àwọn ní àǹfààní rẹ̀ gan ló wúlò lóríṣiríṣi bá a ti sọ ní àná bí àwọn tó ṣe yí pé ẹlẹ́dẹ̀ ni wọ́n ń jẹ wọ́n wàá máa ka àǹfààní tí ń bẹ lára ẹlẹ́dẹ̀ nípa jíjẹ rẹ̀ tó jẹ́ pé ọlọ́wọ́ bá alẹ́ kí ọlá khinzir ọlọ́wọ́ bá ṣe lé wọlé yí lórí òkú ń bẹ́tẹ̀ ẹran tó kú tí wọn ò dúndú ṣẹ̀ríà ṣorrí madáàlì ikú mìlímẹ́ta ṣùgbọ́ dámù bẹ́ẹ̀ náà ní ẹ̀jẹ̀ tí bá ń sàn ọlọ́run ṣe lé wọlé yí lórí wọ́lá àmúlé khinzir bẹ́ẹ̀ náà ní ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́run ṣe lé wọ̀ fún yín ọlọ́run ọba tó mọ̀rọ̀ sọ ju gbogbo níjọ́ ńgbà tí òwú ò tí ìdè irun ẹlẹ́dẹ̀ ni a máa fi fún nǹkan ni a máa fi tọ́jẹ́ pé tí ara èèyàn bá bẹ́ báyìí irun ẹlẹ́dẹ̀ ni wọ́n fi ṣe òwú tí wọ́n fi sópọ̀ tí ó fi pajúmọ́ ọlọ́run tó sì dá wa oníwàlá amúlẹ̀kìnzí ẹran flesh tí ń bẹ lára ẹlẹ́dẹ̀ láti ilé ìwọ̀ fún yí àbẹ́ẹ̀rí títóbi ọlọ́run ọlọ́run tó ṣe léèwọ̀ ó ti máa burú tí ń bẹ́ẹ̀bẹ́ àwọn kan àwọn sọ wípé tí ọba si ẹ̀sìn kẹta lára ẹran ẹlẹ́dẹ̀ jíjẹ jùkú ojú títí yóò kò nú èèyàn lọ ẹlẹ́mbá ń ẹlẹ́dẹ̀ kò ní ní wọn ni ẹ̀ ń sin nǹkan ẹ̀ ń sin ẹran ẹ̀ sá fún ẹran rẹ̀ ẹ̀ sá fún bẹ̀rẹ̀ ẹ̀ wá ń sin ẹlẹ́dẹ̀ ẹ̀ wá ń sá fún bẹ̀rẹ̀ ẹ̀ ń bá kan ìgbẹ́ ẹlẹ́dẹ̀ lóko báyìí yọ sáré pé á ah, ẹ̀tẹ̀rí ọlọ́mọjọ mú wa ṣé inú náà wà tó ọlọ́ọ̀bà àlekè ọlá ọsọ pé aláyé àlámùmọ̀ ní kálàpọ̀ wọ́n lọ́sí ìfòlùkọ̀ bí ọlọ́run tọ́dá ẹ̀dá ó ti mọ ìdí abájọ tó fi gbé òfin rẹ̀ kalẹ̀ ọmọ ju wa lọ ká fi ara wálẹ̀ fún ìfẹ́ tọlọ́run oná láti làkóǹbi mímọ̀ ti àtakò tọlọ́hun ọlọ́run yọ̀ǹda fún mùsùlùmí kó fẹ́yàwó mẹ́rin àwọn míì ń fẹ́ lọ ni wọ́n àwọn fatiwa nígbà bá kú tán bàbá ìkú fún mẹ́fà alẹ́ àkọ́kọ́ tó wá ní ni àwọn yòókù sìnà ni wọ́n ń ṣe ọ̀bá ṣẹ̀rí àwọn ọmọ àkọ́kọ́ tọba kọ́ bí pẹ̀lú mẹ́rin àwọn náà wó jogún tọba wá sọ mọ̀dájọ́ tẹ́lẹ̀ lórí àwọn méjì tó tún fẹ́ àwọn ọmọ pẹ̀lú wáti halal àti wáti ṣubha ọmọ ò ní fẹsẹ̀ pẹ̀lú wáti haram ìtumọ̀ ní pé ìsúnmọ́bìnrin tó halal ọmọ tó bá jáde ń bẹ̀ ọmọ èèyàn ni ìsúnmọ́ obìnrin mú ìrù jùlọ ọmọ jáde ń bẹ̀ ọmọ èèyàn náà ni torí pé bí kọ́yá pẹ́sẹ̀ ẹgbẹ́ ìsìláàmù kò sí máa ọ̀rẹ́ ní sọ fún lọ́bá ti ń súnmọ́ bí nsọ́ ń tiẹ̀ ẹni tó sì jẹ́ yí pé ọgbà ìsìláàmù lórí ìyàwó tọ́pọ̀ yọ kọ èyí tó wá kọjá mẹ́rin yọ kọ lẹ̀ àwọn ọmọ èyí ti bí síwájú kó tó kọ̀ wọ́n lẹ́hùn àwọn èyí jogún lọ́jọ́ ẹ̀ so what is ṣubú ha ìdejì ti ń sẹ́pọ̀ níjọ́ kan náà wọ́n so ìdí wọn wọ́n bá sì wọ́n sìn nígbà tí ń lọ ilé ọkọ àárọ̀ ọjọ́ kejì tí kálukú ti kù kìíní kejìlá ní ẹ tó mọ̀ sí àá irú kí ni léyìí tí mo fẹ́ fẹ́ wọ́n gbé lọ bí báyìí wọn ò ní súnmọ́ kò ní súnmọ́ ra wọn mọ́ wọn ò sì gbọ́dọ̀ gbà pé kò burúkú àwọn ọmọ fọ́ ọmọ bẹ́ẹ̀ àràmù nu ìgé báyẹn nígbà wọn bá wá fún ọmọ ọlọ́mbá kádà pé tàbí méjèèjì olóyún wá tí ò ṣubú hà ló fi lóyún ọmọ ọmọ jẹ́ tiẹ̀ ìyàwó ni ètè tiẹ̀ ọ̀yọ́ jogun yóò jogun bá ti lọ́mọ rẹ̀ nù ṣẹ̀ríà èyí tó bá jẹ́ wá tí ó haram tó jẹ́ ti zìnà ó ní ọmọ òní jogun bẹ̀ ọlọ́ọ̀bá nìkan lọ́bọ̀ ní mímọ̀ ò ẹn tó bá tẹ́ pé ìtọ́lọ̀ọ̀bá àlejò ọlá tó fi gbàdéke sí òun ò fi gbàdéke sí ń tiẹ̀ ìrun tó ní ká máa kí lásìkò ó sì lásìkò tiẹ̀ òun ní o kò sígbà tí yóò lé kí

bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìbá yóòn àwọn tó ṣe pé kò sí àràmù wájú wọn ìtí wọ́n gbé wájú ni pọ́sù ti wọn góòlù wọn interest wọn ìtí ń gbogbo ọ̀nà tí ẹ bá lè gbà mú ní wọ́n mọ̀ mú ọba àti kí wọ́n bẹ̀ ní ọmọ ànẹ́bí adámọ̀ ọba àti ọba àti kò sí ní wọn lè fi pọ̀sù ti wọn ìbà ìlú náà pẹ̀lú àwọn báwọn irú tréní ti west fún àwọn èèyàn nìyẹn irú àwọn yẹn wọ́n ti tako iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́run yí ni wọ́n máa owó rẹ̀ wọ́n gbé wájú torí fẹ́ tajà wọ́n ọmọ ní aráàmù kankan orin kíkọ máa pọ́ǹsó ni bí ọba lè àti jìtá gbogbo àwọn yẹn wọ́n ma fẹ́nu ara wọn sọ ipe ìdáta àárọ̀dàlẹ̀ asáru sùkọ̀ tí a yà Kùránì àbí ọ̀rọ̀ tọ́lọ́ bá sọ

àbúrẹ́rà àbúrẹ́rà ní ẹni ọmọ ọmọ ẹ̀dìnlá tó mọ́ mọ́ lẹ́nu àwùjọ wa mo ti gbọ́ rí ni o kí ló dé láàbúrẹ́rà ti ń gba yín ganan gbogbo mọ́sálásí àbúrẹ́rà nìkọ́lá àbúrẹ́rà àná àbúrẹ́rà ń fẹ́ sí sí ẹ̀yẹ wọ́n jẹ́ ẹ̀yin ní ó ń tíra ẹ̀yin ló ń Kùránì ẹ̀yin ní àdíìsì ìgbà wọn ń ta wọn làákàyìn ta wọn àti ìrònú àtọpọlọ kódà ń gbà míì wọ́n mọ̀ ka ìsìláàmù sí wípé ọ ń farọ̀ jìríyà ó ń kó ìfàsẹ́yìn bọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n mọ̀ ń sọ bẹ́ẹ̀ pé islam ó ń kó ìfàsẹ́yìn bá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn míì tí bá ti lọ tí bá ti lọ kẹ́kọ̀ọ́ ní west kọfà ayélẹ̀ fún ìdàgbàsókè ayé ti làjú ayé ti di ọ̀kan tẹkinọ́lọ́jì ti gbáyé íńtánẹ́ẹ̀tì ti ń bẹ lóríṣiríṣi islam ọ̀rọ̀ ohun oúnfòyín pàpámọ́ra àlìálì tí wọ́n sì wíjì o gbogbo ìdàgbàsókè yìí tí wọ́n bá lò lọ́nà ẹ̀sẹ̀sì bí ẹ̀sì ṣe ń fẹ́ wàláhì ìdàgbàsókè tí ọmọ bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa ìwà ìbára ẹni ṣepọ̀ ìfìmọ̀ṣọ̀kan yóò tún lágbára ju gbogbo wà ní ìsìn lọ ìsìláàmù yẹn ó so wá pọ̀ yóò so ọmọ ìyá kan a àní máa ti atomic bomb táàmù fi para wa biological bomb biological weapon ma fi para wa tí wọ́n ń lò ní àwọn àyè lágbàáyé wọ́n lò ní Japan wọ́n lò ń náà Iran tó mú wá sí mọ́kà kan tọ́yẹ́ pé ńgbà tí wọ́n tú gáàsì yẹn inú ọmọ Nàìjíríà ńgbà tí wọ́n bá tí ó lójú ẹsẹ̀ lẹ́yìn gbòkúdá tọ́jẹ́ pé tí bá jù ú ẹlòmí ọmọ abirùn ọmọ bí nílùú yẹn for donkeys of years tọba ajẹ́ pé ìsìláàmù tó pé innamal mu'minuna ikhwa àwọn mùmínì òdodo ọmọ ìyá ni wọ́n wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu ọlọ́run yẹ́lẹ́yẹ́lẹ́ táwa máa lọ dìbẹ́lọ́pù tí ọ̀dà káàdì mọ̀ síra wọn sì tàbí tó bá wọn. tá a bá jùlọ mọ́ Islam àsíyá sátọ̀lá ádìlà òṣèlú déédéé yóò máa lọ nínú àwùjọ alimẹ́líkù abdullahi rahimahullah ọmọ mẹ́ńsẹ̀ ẹ̀kọ́ ọba saudi tó ṣáájú sultan tó wà ń bẹ̀ ní ìsìn ń ti pákúdà abdullahi ló kọ ẹ̀ ìjẹ́ arú okú hàn lára rẹ̀ okú ní ń gbé ń gbọ́ bá kàn ní lọ pé yọba ti kàn ó okú tí ń gbé òkú mí gbé ọmọ gbòndín lọ torí ńgbà tí Amẹ́ríkà sọ àwọn nǹkan kan tínú bíi ó ní gbogbo ogun tó ṣẹlẹ̀ láti fifty years ago gbogbo ẹ̀ ló mọ̀ ntọ́ fà á ntí ntọ́ láǹdì sí ntí ó jẹ́ kí àwọn tó jẹrí ó jẹrí tó jẹ́ káwọn oṣù tó ṣubú ṣubú bẹ̀ ló mọ̀ ńgbà <laughs> ọ̀dà àsìkò kan ní Saudi Arabia olóní ìdíkò wọn lọ owó kí àwọn èèyàn ń jẹ ọwọ́ akọ àwọn ọlọ́pàá àtẹlẹmúyẹ́ tí wọ́n wọ́sọ ó kún wọn sẹ́yìn ìbọn búkú ń bẹ lọ́wọ́ wọn ọba ń bá ń lo ọwọ́ ọta síríà lọ pé wọ́n ọmọ pé yẹn máa fi owó sápò nígbà pọ̀ bá nídìí ló ti fowó kẹ́yìn ọmọ pé yẹn máa fowó àpò tí ó fún ẹni tí ọfẹ́ ra ń jẹ ni ó ti gbàgbé kò fowó àpò ọba ni wọ́n bu oúnjẹ wa bàǹgàlí sọ pé bu oúnjẹ kí ni ilé ìlú lọ́fẹ́ rà ayé lọ́mọ fún lọ́ba ni ẹgbẹ́ òṣù lọ́mọ fún lọ́ba ni yíò tó wá bu oúnjẹ fún kó fi yẹ̀wò láti mọ ipé kí ni àwọn èèyàn ń jẹ kí ló mú lọ ronú lọ báwọn tí ì àti Islam gbogbo òjókòó tí wọ́n bá ṣe lásìkò kan nígbà ọkọ̀ bẹ̀rẹ̀ ìjọba kìí ṣe bẹ́ẹ̀ ní ṣe ń ṣe nígbà ọ̀dásìkò kan ní gbogbo òjókòó tó bá ti jẹ́ general aya Quran ni wọ́n bọ́mọ̀ ká ní tó ti ṣe inú tó ìbílọ bọ́lọ ìwọ̀n abẹ́ tí a bá kà náà yóò jẹ́ guidance fáwọn ní àwọn èèyàn jẹ́ ń jẹ́ àmọ́rù kòkòrò ọ̀hún adìẹ ni wọ́n jẹ ẹnìkan ó dáa pé ẹnìkan sáláìsì àwọn kan gbé wọn lọ sí ọsibítù gbogbo adìẹ tó wà ní eré àní àti tí wọn ti ta àwọn adìẹ tí ó ní gbogbo ẹ̀mí kó wọn pa ó sì fún wọn ní owó mi ìdìpọ̀ ẹ̀ torí kí ni torí káìsàn yẹn ọmọ spread ní màjínà ló tẹ́lẹ̀ ojú káìsàn yẹn kọ́mọ́ bá spread lásìkò tí òtútù pọ̀ rẹpẹtẹ ó sì ra brankẹ́tì rẹpẹtẹ ó ní fún ọ́há fún àwọn ọ̀sáwìlì fàtíyìrà àwọn fámìlì tó pọ̀ èmi náà gba méjì ń bẹ̀ kódà mo tún gbé wá nàìjíríà tó ní wọ́n ti wò pé tọ́ bá ti ní ìyàwó tọ́ lọ́mọ brankẹ́tì ẹ̀kọ́ ò ní tó ọ táwọn bá ti alé fún ẹnì kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan ẹjọ́ bù ọ lọ́kọ̀ ìyàwó ọba rẹ̀ ntọ́lọ̀ ti sọ́nu kọ̀rá ìpé wà láwí sàkọ́mú alàtọ̀rí kọ́tì láàpẹ́ ìnáhùn àǹgàdàkọ́ inú súratul jinn àyà 16 ọlọ́ni táwọn káàfì ń bá lọ dúó lójú ọ̀nà ìsìláàmù ní omi tí wọ́n máa mú mú tí wọ́n nílé mú tán ọlọ́run sì sọ̀kalẹ̀ fún orí ọlọ́ni ti sọ wápọ̀ bọ́lọ́run sì máa tẹnu àwọn kan wọn kan lọ ṣùgbọ́n tí Islam bá ti lè rọ̀ wọ́n wọ́n ti gbatẹ́ wọ́n ti gbatẹ́ tálákà mọ́tẹ́ ṣùgbọ́n tí Islam bá ti rọ̀ wọ́n wọ́n kàn máa wò pé ẹ̀yin náà ẹ̀gbọ́n lọ wá tẹ́tẹ́ ni abẹ́rẹ́ eré ẹni tí kọ́ wínà wínà ìnà máa ó tí tu àlà ìlmí ní ìyí lẹ́yìn tó lọ́bàá wọ̀nyẹn rẹ̀ ló kárú náà gbogbo owó tẹ́ rí ìmọ̀ tí mo ní lọ́nà fi fún mi ẹ̀mọ́rùkì lásán ní ọlọ́run ní ti ìpín yẹ̀rùzúkú máa ń ṣáà wà máa ń ṣáà harọ́mà wà rízkú máa ya ń bá wà lọ́mú harọ́mà ẹn tó bá wọ lọ́hun yóò fún lárísìkì ẹn tó bá wù yóò mọ̀ gan lé lọ́ní tó sí tó bẹ́ẹ̀ ṣe fún rẹ́díò lọ́ba ń ṣe bẹ́yìn pòfẹ́sọ̀ náà lẹ́ńdá private university ilẹ̀ káàkiri pòfẹ́sọ̀ bá rẹ́rìn lọ́ba ní kó fún un ní ẹ̀ka ọgbẹ́ ẹyọ kan ó lé àwọn máa ń jẹun ní ibi ìyẹ́pà àwọn ọmọdé owó bẹ́ẹ̀ bí education tó sí ó ní kó mú lẹ́gbàá fún kan pòfẹ́sọ̀ kan láti lẹ́tọ́rì ní ṣe ti ṣe tó gbá lọ́kọ́ yunifásitì tí ọlọ́run bá àlejò ọlá ní ń pè ọpọlọkọ ọpọlọ lásán ọ̀ràn ẹlòmí ọlọpọlọ gan ọpọlọ ni ó tún kó bá àbí ọ̀wá tán ẹlòmí òdì lọpọlọ ọpọlọ ni ọ̀ràn lọ́wọ́ tó sì dolówó ń bẹ̀ náà àánú ọlọ́run ni gbogbo kádàrà rẹ̀ ti wà lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn Islam ẹ̀sìn tó mọ́ta yọ gbogbo ìkẹfí sí tí wọ́n ń sọ ní àfàsẹ́yìn kankan òsínú islam ẹbá sí islam òdodo ọlọ́run sọ fún wa pé yuridu Allahu bikumul yusr wala yuridu bikumul usr islam ta ní ẹ máa ṣe ìrọ̀rùn là ń fẹ́ fún yín àfẹ́nira kankan fún yín ìrun wákàtí mara àrùn wa ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún wa àwọn táà rí tẹ́lẹ̀ á mọ́sálásí bá a ṣe ń kírun àwọn àǹfààní ilé ayé míì náà yóò tún dáwà pọ̀ ẹnìkan ló ṣe tébù tí ọjọ́kò tí a ti ń lò àtàgáì olóǹfi olóǹdó méjì ẹ̀mọ́ sáláṣí ká máa fi ṣe tẹ̀sí ẹ̀ nígbà wo nígbà tó rí pa ní bùkátà sí tó náà ti wá mọ́sálásí àìmọye sẹ́tò náà tó ti wá gbà lẹ́yìn ìgbà tó donate ilé ìfún mọ́sálásí ó dá mi lójú tí ò sí èmi jí mẹ́ sọ́yẹ́ pé ń pàṣẹ pé ìdónéjì lọ́dá náà ló náà fẹ́ẹ́ dínú pé àti káfẹ́ńtà ni ọ́ tọ́wọ́ rẹ gbùdù tó báyìí iṣẹ́ báyìí iṣẹ́ báyìí iṣẹ́ báyìí iṣẹ́ báyìí ẹ wo ti tóbi ọlọ́run wàhálà ìsàkọ́mú alàtọ̀rí kọ́tì láàsáyé náà wọ́n máa jẹ nítorí

corruption tiẹ̀ yọ wà kéré kọlọ̀ndà kó bá tún ìlú wa ṣe ìrọ̀rùn lọ́lọ́run fẹ́ fún wa pẹ̀lú ẹ̀sìn wa àti orí tọ́pọ̀ tó pé àlérí náà rí gbogbo ẹ̀ tán ọlọ́ni wa máa jà àlà àlékún fi dí ní mìíràn haraj ẹ̀sìn tẹ́ Islam tẹ́ ń wòyí ní tí pé ìṣẹ́mọ́ súnmí ọlọ́run fi sínú ẹ̀sìn alharaj ìfúnkuntun báyà ní òfin ti ní òtí ẹ̀tí wá sú mi ẹ̀tí mọ́ ọlọ́run fi sínú ẹ ń bá gbé nǹkan tí ìfúnpinpin lé ọ kó o ti mọ̀ èsì islam ló gbé lé ọ ọlọ́ni wà láwọ́ anna àmànú mìíràn fàkàdínáhùn bí máa kàánú yẹ̀kìtìbù Suratul Araf àyà 96 ọlọ́ni àwọn ará abúlékò yẹn tí ẹ bá nígbàgbọ́ òdodo sọ́lọ́ ní tí wọ́n ti bẹ̀rù ọlọ́run àbá tí orí ajẹ́ǹjẹ́ kan wá àbá sí fún wọn láti sánmà àtìlẹ̀ àwọn àgbàlagbà ẹ máa ní báràkà tún orí ajẹ́ǹjẹ́ kan ní ẹ fi túmọ̀ fún àgbà wà kéèkéé àwọn àti ìlàmọ̀ ní àlùbáríkà àdùnmọ̀ fi àlùbáríkà ní àlùbáríkà àwà ní ojútù ń jẹ́ ń wímọ́ orí ajẹ́jẹ́ tán ìbùkún ọlọ́run tí máa báyàn tí máa sọ nǹkan tí ń kì ní di pípọ̀ tí máa sọ ọ̀lẹ́dí alágbára tí máa sọ ẹjẹ́ ọmọ nǹkan di onímímọ̀ ọlọ́ndàgbọ́n sáàtì fún kò sí tí ó sì kò sí ìbínú òdí àgbáríkà lọ́lọ́run lọ bí ọlọ́run bá gbé sí ni ọlọ́run kó gbé sọ́dọ̀ ọ̀dí àná ọlọ́run ní kí wọ́n bá nígbàgbọ́ òdodo ni àlùbáríkà yẹn àbá sí fún wọn láti sẹ́mà á tún sí fún wọn ṣùgbọ́n wọ́n pe ọlọ́run ní káwọn ìlú kan tí wọ́n mọ̀ ní petrol crude oil ẹ̀wọ́ rí ti tó rúpọ̀ mọ́ wọ́n rí petrol tá ń lò mbẹ́ wọ́n rí kerosene mbẹ́ wọ́n rí gáàsì mbẹ́ dísù náà tó wà mbẹ́ lórí tìrìsì kèédì tí pé gbogbo òlú ni a ti ní petrol ọlọ́run ti ti bá wọn yàtọ̀ ṣùgbọ́n bó làgbáríkà yóò ti hàn kẹ́ bá mọ́ tí wọ́n bá mọ ọlọ́run nígbà táwọn òpin tọ́lọ́run wájú ẹ̀rí nǹkan ńlá ẹ̀rí bá ṣe ń lò ẹ̀rí bá ṣe àtúnrin kó láti ta nígbà táwọn òpin tọ́lọ́run wájú ìkànnù àwọn ọ̀jọ̀gbọ́n oníṣẹ́ bá ń ka Nàìjíríà àti Saudi Arabia àtàwọn ilẹ̀ láìwá tí wọ́n bá ń kà wọ́n sí third world countries ó yẹ kí wọ́n tún wá fún third world countries yẹ kí wọ́n tún fún ní great kọ̀yẹ́kọ́yẹ́ pé bíríìdì kan náà ní Saudi àti Nàìjíríà ọjọ́ wà ikọ̀ pọ̀síbù bàbá àánú bàálù báyìí tọ́fẹ́sọ̀ jẹ́dà ó rí iná tí ó sẹ́ẹ̀kì lọ ní bọ̀fẹ́ jẹun sọ mọ́jìnà nǹkan kan náà ni lálẹ́ tí ò ní sẹ́jú mo gbé rẹ̀ fún sixteen years ìrìnjọ́ kan ká tó gbogbo náà àdúgbò wọn wá mú lọ lọ kílẹ̀ bá lọ wo mítà rẹ lọ wo bí ọ̀dọ́ yẹ́rì pé ní nǹkan ti yọ kí n tó mọ̀ yí pé àbẹ́là ń bẹ ní Saudi Arabia ó kù díẹ̀ tí wọ́n fẹ́ kù mẹ́jọ ọdún méjì àtàwọn kan bẹ tí wọ́n mọ́ sanwó NEPA yẹn wá ń gbà tí mo tó mọ̀ nínú ọmọ Nàìjíríà náà ni ó lọ́jọ́ mọ̀ pábẹ́là ń bẹ ìlú tó ẹ́ pé bọ́ bá fẹ́ sanwó tọdún kan lẹ̀ ó lè san ó sì mọ̀ yọ díẹ̀díẹ̀ bọ́ọ̀bá sì sanwó tí wọ́n bá wá yọ síìtì rẹ orí rẹ̀ náà wọ́n fi lé wọn ní mú lọ òbí ọdá kó fi sí padà òbí ọdá kó fi sí padà jáwáyà bí igbó wọn wọ́n àti ajáwáyà <laughs> ṣíyẹ láwà gbé sí

òfin rẹ̀ tó gbé kalẹ̀ kìí ṣe pọ́fẹ́ fìyà jẹ́wà àánú wa lọ́fẹ́ ṣe tá a bá lu technology àti gbogbo development tá a bá rọ̀ fún Islam tá a ẹ̀sìn nǹkan ó tún sí ju bó wáyé lọ ọlọ́run fún wa ní Suratul Baqara àyà 179 yìí pé walakum fil qisasi hayatun ya ulil albabi la'allakum tattaqun kẹ́nìkan ọpẹ nìkan nípa àbòsí kẹ́ẹ̀sì pàápàdà bọ́lọ́n ti làákalẹ̀ àfi táwọn tí ẹ lẹ́jẹ̀ rẹ̀ bá mójúkú lókù kẹ́nìkan ọbẹ̀ nìkan lọ́wọ́ àbíkó gé ń ka tó bá ti jẹ́ pé tàbòsí ni tó sì rìn ilẹ̀ tó mọ̀ọ́mọ̀ kẹ́ẹ̀sì gé tiẹ̀ náà padà ọlọ́niwọ́lá fún fílíkì sọ́ọ̀sì àyà kan ń bẹ fún yín látara ẹ̀sán tá ní kẹ́ máa gbà yá olùlé alibab èyí tẹ́ nílá àkáyì làálàkùn tàtàkù kẹ́ẹ̀lì bá sọ́ra gbogbo aburú ni ó kẹ́ẹ̀lì ní ìbẹ̀rù tọ́lọ́ ìjà ń bẹ́ẹ̀ lẹ́yìn tẹjọba délé ẹjọba yìí ní ìgbà tó débi tí sí nígbà tábùsí bá ti wà wọ́n máa ni ọmọ máa mọ àpì ni ọmọ gorí àpì wọ́n máa dì í ni ọmọ fún ọlọ́jọ́ síra wọn ni ọlọ́run kó ṣàánú wa. ordinary person lọ sí ilé ẹjọ́ orí déédéé gbànà ká tó wá pé ẹjọ́ òṣèlú tí ń pè lọ ẹjọ́ wọ́n tanra wọn jẹ́ àwọn a ti decide ibi agbára lọ ibi òṣèlú lọ <laughs> pẹjọ́ yìí ìṣẹ́jọ́ mẹ́rin tán ẹwà pẹjọ́ òṣù ẹjẹ́ padà di òdodo ọlọ́run tún sọ fún wa ipe oore lòun fi sínú ìsìláàmù fún ẹ̀sìn rẹ̀ fún yìí nínú sóràtò sọ pé يعدكم لعلكم تذكرون ọlọ́wọ́ bá ilékẹ́ ọlá ọ ń payé láti ẹ̀dẹ̀lẹ̀ àdìlì ìpẹ̀ ẹmọ sí déédé ìníjẹ́ déédé iná ni èyítọ́ ìkúlèdè hakini hakọ̀hu wa musta hakọ̀hu ẹnìkan wá sí Ànábì sallallahu alaihi wasallam ó wá sí ń gbèsè ó sì fa ẹ̀wù mọ́lá ẹ̀wù ń sì lè níbi ẹ̀kẹ́ Ànábì sallallahu alaihi wasallam ó mọ́rùn ní jẹ́ bẹ́ orí ẹ̀ lẹ́ òjíṣẹ́ ọlọ́run head of the state ní olórí ìlú nílùú Mọ̀dínà olórí gbogbo Islamic empire Islamic state Islamic country ànábì sallallahu alaihi wasallam sọ fún mọ́rù pé èmi ní kọ́ sọ fún pé kí n máa ṣe dáadáa tí n bá fẹ́ san gbèsè kí n san gbèsè lásìkò dáná sàṣàlá sọ fún mi kí ẹ̀ lè ṣe bẹ́ẹ̀ fún mr kìnnìkan bíi kọ́mọ yọwọ́ sọ́rẹ́dì àti fún ilẹ́tọ̀ yìí gana ọlọ́nkà ń pé wọ́n mọ̀ sàn jùra wọn lọ afẹ́ ẹ̀mọ́tì rẹ̀ tó ṣe wù kọ́ sí i

ìlú sọ́dí arígbàjẹ́ ni wọ́n sọ́fà àwọn ẹni rẹ̀ iná làbírí ẹlòmí inú àwọn ọba tó kó nfẹ́ kọ́sẹ̀ ọ̀fẹ́ kọ́sẹ̀ rọ́mọ̀rọ̀ bíi aláàlì nfẹ́ kọ́sẹ̀ òjijì ọlọ́nsọ́lọ́ láàlì. alimẹ́ríkà Abdullahi tó ọba ní problem pẹ̀lú any aspect of life tẹ́nìkan rẹ̀ ọjà àbí nǹkan kan nítorí kú ọkù ní pé sùúrù tó ọba ti lè ṣe sùúrù ó ní ìjọ tó fún ọmọ ìlú tẹ́nìkọ̀ọ̀kan wà máa yọjú sí i pẹ̀lú personal problem ẹ̀ tó wújú tó ẹ̀ sí ọkàn lè ṣe sùúrù láti tò ó sì ṣe sùúrù wọn tẹ́ẹ̀kì ẹ pé ò ní gbogbo nǹkan ìjà lára tó fẹ́ ju ti ọba léṣe ọ̀tá ó sì lọ rí yá ọwọ́ tí ó kú mẹ́nà nù á sí ilẹ̀ bàbá yínkẹ ilẹ̀ ya yínkẹ ní àgbàgbà bùsì ó sì tó ìwé rẹ̀ dáadáa àlóòlé dákalẹ̀ mẹ́ àti ọkọ̀ sàtúù local government local government ó sì ti àtàìmẹ́ǹtì rẹ̀ ipé ilẹ̀ rẹ̀ ní ilẹ̀ rántí ní tí wọ́n ti sáà tí wọ́n ti fọ́n dọ́kúmẹ́ǹtì tó tó di kóòrìta nígbà wọ́n mọ̀ pẹ̀lú ẹ̀mọ́ ń dájà lẹ̀ ìjáwà lè rí kọ́lọ̀ ìmọ̀járí ní ìṣẹ́lú náà ìbámọ̀ dápọ̀ tí wọ́n ti ẹ̀rọ inú lọ bẹ̀ ní káwọn èèyàn máa talẹ̀ local government tí local government ó sì ṣe normal assignment yẹ lórí ilẹ̀ yẹn tí òbí má bùsùn nú tẹ́rẹ́ pé sí ọ̀fọ́ kí ni ẹ̀mọ̀ tí wọ́n sí ọ̀fọ́ ní sí ọ̀fọ́ ní pé sọ ilẹ̀ rẹ̀ dìlẹ̀ gọ́ọ̀mẹ̀ntì kọkàn máa lò fún 100 years yóò di líìsì fún ọ ní ilẹ̀ rẹ̀ tó jogún yóò dìlẹ̀ gọ́ọ̀mẹ̀ntì yóò wà di líìsì ọmọ àtàwọ́ fún ìjọba ìtumọ̀ sí ọ̀fọ́ nù àgbédọ̀ ọ̀fọ́ kúpáǹtì ìjọba ti pé ọgbà aláìlú kọ́ mọ́ ìlú ẹ̀kọ́ míì pé ìwọ̀ lónìí o tó sọ́ọ́dì tìjọba ní ìjọba ọ̀kàtí tí ìjọba ń jẹ ọ̀pọ̀ ju fún ó dojúkọ lẹ̀ ní ìjọba ìjọba rí kan mí ìjẹ tí ń bá dojúkọ sí ọ̀pọ̀ owó dé yọmọ san lórí ẹ̀ <laughs> yọ kọjá bẹ́ẹ̀ ẹjá dó ń bẹ̀ ń torí ọjọ́ tó ti lọ ibi tá a dó sí ń bẹ̀ yẹn òun náà ní wípé àwọn tí wọ́n wà lábẹ́ ìran kejì tó tẹ́ pé wọ́n ń tako ẹ̀sìn tọ́lọ́run àtàṣẹ rẹ̀ àwọn ìyún wá pín sí ọ̀nà mẹ́ta ìpín alákọ̀ọ́kọ́ náà láti ń sọ àwọn tó pé làákẹ́yà ara wọn ní a fi ń tako ti ọlọ́run sòkọ́lọ̀ nǹkan sọ akó ní Allahumma inna wa la